fàdúrà sóbò kò tó dò yà sí mímọ́ ẹ̀tọ́ náà sóbò ká tó dò. mo tún ti dé o ẹ̀yin tèmi ọmọ yín ti dé Tóyìn Tòmátò ọmọ wọn lókè àgbòbèjé níjẹ̀bú igbó báwo lẹ ṣe enjoy ìvá yín ẹ̀yin dáìdì ṣe é fokó sínú òbò ẹ̀yin mọ́ míì ṣé kò ṣe pẹ̀ gbogbo yín ṣaṣa ṣe é pa àwọn style ṣe kán pọ́n àwọn style tẹ́ ṣe fún bàbá ilé wọn á mọ ẹrẹ́dì àti ṣe torí ẹ̀ ni mo ṣe máa ń sọ fún yín all the time lórí program mi pé ẹ má fòbò ṣá wọn ẹ má má fòbò ṣá wọn ẹ̀yin dáàdì náà ẹ gbàdúrà sínú òbò ẹ gbàdúrà sóbò kẹ tó dò ẹ mú buranta ṣe yín oko yín òbò ní oúnjẹ méjì lọ́sùn lọ́sùn dẹ̀ lòbò lójú oko tuntun in fact obìnrin tó bá mọ̀ bu ẹ̀ lóògàn lọ́sùn lọ́sùn lòbò ẹ̀ máa rí nínú oko tó ti ń dó sí pẹ́ gan báwo wá lè ṣe enjoy ìbá yín ṣé kò ipẹ̀ kọ̀ ọṣọ rẹ́ẹ̀dì lásán àwọn míì hàn kàn wá ọṣọ rẹ́ẹ̀dì á yàn án ṣe bá tòótọ́ ojoojúmọ́ ni bá lọ́dọ̀ àwọn ẹlòmíì o but ó yẹ kí sex tẹ bá ní lọ́jọ́ va ó yẹ kó yàtọ̀ ṣé ẹ ṣe dọ́gì ṣé ẹ rántí ṣe cow girl scissors nǹkan wheelbarrow nǹkan ṣé gbogbo ẹ̀ lè practice ẹ jọ ẹ̀yin ẹ̀yin madam wa ẹ má máa fòbò ṣàwọn wọn àwọn nǹkan tá a fẹ́ sọ̀rọ̀ lé lórí lórí ètò lọ́jọ́ òní ní àwọn ìṣòro tí ọ̀pọ̀ obìnrin máa ń kojú lásìkò tó bá fẹ́ ṣe menstruation kò sóbìnrin tí ò kì í ṣe o but ẹ̀yin ọkùnrin máa ń ṣe àwọn mistake kan ẹ máa sọ pé obìnrin ẹ máa máa róbìnrin bí nǹkan ọ̀dọ̀tí ní time tó bá ń ṣe period kò yẹ kó rí bẹ́ẹ̀ rárá but nǹkan tí mo kàn fẹ́ advice ẹ̀yin ẹ̀yin ọkùnrin tí ẹ̀ náà mójú kúrò nínú ìbálòpọ̀ ni pé tíyàwó yín bá ń ṣe menstruation lọ́wọ́ tó bá wùn ìkẹ́ ẹ̀ fi nǹkan sí nǹkan tó bá wùn ìkẹ́ ẹ̀ ju súpì fún súpì ẹ lè sip up kẹlu condom but tẹ́ bá ti mọ̀ pé ẹ lè ṣe ẹ kúkú ní sùúrù ẹ jẹ́ kí wọ́n ṣe menstruation yìí tán kẹ́ tó wá ṣe kí ni ó wọ̀ ní òbò kanlẹ̀ kẹ́ tó tẹ̀ kanlẹ̀ ẹ jẹ́ menstruation because kò dáa kọkùnrin kó máa bó obìnrin sùn pẹ̀lú menstruation ó máa ń jẹ́ kí okó kú ọkùnrin tí ló yẹ infection látara ẹ̀ so àwọn nǹkan tí àwọn obìnrin míì wà tẹ́kù táìmù tó bá ń ṣe period ọyàn ló máa máa kan wọ́n sáì táwọn ti fi máa táwọn fi máa mọ̀ pé period àwọn ti dé nìyẹn àwọn míì sálẹ̀ ló máa máa kan wọ́n àwọn míì ò ní ró oorun sùn àwọn míì á máa kanra èyíkéyìí tó bá ń ṣe ẹ̀yìn bẹ̀ kẹ́ ẹ mọ̀ pé menstruation yẹn ti súnmọ́ lé nìyẹn àdẹ̀yìn dáàdì wa táwọn obìnrin bá ti ń ṣe period ẹ má máa sá fún wọn mọ́ ẹ má máa kanra mọ́ wọn ọkùnrin mi ò kì í fẹ́ kíyàwó òun fọwọ́ kàn òun lásìkò tó bá ń ṣe period kò dẹ̀ yẹ kó rí bẹ́ẹ̀ ẹ má máa kanra mọ́bìnrin mọ́ lásìkò tó bá ń ṣe period àwọn oúnjẹ wo ló wá dáa tó yẹ ká máa jẹ lásìkò tá bá ń ṣe nǹkan oṣù lọ́wọ́ àwọn oúnjẹ tó máa boost immune wa àwọn oúnjẹ tó máa fún wa ní strength tó máa yẹ ká strong dáadáa àwọn nǹkan tá a tó fẹ́ sọ̀rọ̀ lé lórí lè ní ògì mímu ògì mímu dáa gan tá a bá ń mu ògì ó máa fọ gbogbo ìdọ̀tí kúrò lágọ̀ọ́ ara wa ògì máa fún wa lókun àtagbára yàtọ̀ sí pé ògì mímu dáa fún àwọn òyì tó ń tọ́mọ lọ́wọ́ àwọn obìnrin tó ń tọ́mọ lọ́wọ́ torí ògì mímu máa ń jẹ́ kọ́yàn sẹ̀ lásìkò téèyàn ń tọ́mọ lọ́wọ́ ògì mímú tún dá lásìkò period tẹ́ bá ń ṣe menstruation ó máa jẹ́ kí gbogbo àwọn pàǹtí ó máa jẹ́ kó jáde nù yín yúgọ̀tì náà dá o yúgọ̀tì dá tóbìnrin first day tẹ́ bá rí period yín ẹ mu yúgọ̀tì yúgọ̀tì máa ń dènà infection lára obìnrin tí ẹ bá mu yúgọ̀tì first day first day tẹ́ rí menstruation tẹ́ bá mu yúgọ̀tì yúgọ̀tì yẹn máa ti àwọn ìdọ̀tí tó wà láwọn ìgbẹ́gbẹ́ òbò àwọn ògiri òbò àwọn ìdọ̀tí tó wà lágọ̀ọ́ ara yín yúgọ̀tì máa jẹ́ kó jáde mọ́ period yín tí a bá tún wá ń jẹ ginger ẹ ginger ẹ blend ẹ̀ wọn kò gbọdọ̀ pọ̀ jù torí àwọn mìtọ̀ ní ọ̀sà ginger ẹ blend ẹ̀ ẹ rọra mú díẹ̀ díẹ̀ náà ni kẹ́ mú láàárọ̀ tẹ bá rí period yín tẹ bá mú ó máa yẹ kí gbogbo pàǹtí ó máa jáde kúrò lágọ̀ọ́ ara yín gbogbo àwọn ìdọ̀tí tó ń pé kò ní jẹ́ kí ẹ ráyè enjoy sex àwọn ìdọ̀tí tó lè tètè sọ yín darúgbó á tètè bá period jáde ẹ wá look younger ẹ wá wà okay ẹ wá fine ẹ wá dàbí bébì lójú àwọn dáàdì ẹ máa jẹ chicken náà chicken náà dára lásìkò tẹ̀ bá ń period lọ́wọ́ but wọn advice pé bóyá kẹ́ ẹ mú àwọ̀ eyin ẹ̀yìn kẹ́ ẹ yá kúrò kẹ́ ẹ máa jẹ ara ẹ̀ nìkan ẹ má máa jẹ àwọ̀ yẹn ẹ má máa jẹ epo ẹ̀yìn yẹn ẹ má máa jẹ chicken tẹ̀ bá chicken gbogbo ẹran yẹn gangan ni kẹ́ ẹ máa jẹ ó máa jẹ́ okun ó ma je kẹ́ ẹ ní agbára hmm, ta bá ti parí period tán kọ́ ẹ máa mú sobo sóbò dáa gan àwọn nǹkan tí a kọbi ara sí àwọn ló dáa fágọ̀ ara wa sobo da gan sóbò máa jẹ́ kí ó máa boost mú yín sóbò máa kẹ́ lè ṣe dáadáa lórí bẹ́ẹ̀dì tẹ́ pé sí dáàdì bá yín sọ̀sùn báyìí tó bá yín sósì báyìí tẹ́ pé kò sí style sí dáàdì gbé wa tẹ́ máa ṣe tó bá yín pé kẹ́ yọ̀dí ẹ máa yọ̀dí fún wọn any style ká ní látẹ̀yìn ni ká nínú toilet ni ká nínú kitchen ká yín mọ́ ẹ máa ní okun àtagbára láti ṣe àwọn obìnrin mi wà wọ́n ti di dẹ̀gẹ̀dẹ̀gẹ̀ àwọn obìnrin mi wà wọn ò tí ì dàgbà wọn ò tí ì débì kan kéde máa wo kò ń ṣe gba àwọn tó sanra náà ló ṣe dẹ̀gẹ̀dẹ̀gẹ̀ ẹ mú àwọn tí wọn sanra lẹ́yìn wọ́n ti da gbogbo ara nù fún àwọn reason tó yẹ káwọn ọkùnrin àwọn ọkùnrin lọ síta lélẹ̀ torí àmọ́ ṣe máa ń sọ fún yín ní gbogbo ìgbà pé ní orí ètò ọ̀rọ̀ ìbálòpọ̀ bẹ́ẹ̀ ṣe lè enjoy sex táwọn kan yóò fi ní wòta lèmi Tóyìn Tòmátò wà fún tí mo wá ń bá yín sọ ẹ máa mu sóbò tẹ bá mu sóbò gbogbo ẹ̀jẹ̀ tẹ bá ti recover at least bóyá bíi ó kéré jù bóyá three days after tẹ parí menstruation yín ẹ ṣe sóbò fúnra ara yín ẹ mú ó máa jẹ́ kẹ́ regain gbogbo blood tẹ̀ waste nígbà menstruation yín ó dẹ̀ máa fún yín ní okun àtagbára ó máa tún jẹ́ kẹ́ fresh ẹ máa look younger than your age ẹ máa fine gan ẹ dè jọ ẹ máa tún ara yín ṣe ẹ máa tún ara yín ṣe mo máa ń sọ fún ẹ má máa ṣe bí arúgbó mọ́ ẹ máa package ara yín àwọn ẹ má ẹ má máa obrat máa yẹ kí gbogbo ẹ máa obrat kó máa pack gbogbo yan yín tó yẹ pé tẹ bá wà nílé gan báyìí tí dáàdì bá rí yín báyìí kókó dáàdì àkàn máa lè rìn torí ẹ̀ mo ṣe máa sọ fún yín ní gbogbo ìgbà pé àìmọye àwọn ọmọ kéékèèké wọ́n ti fi òbò gbọ́ kọ́ yín wọ́n ti fi òbò gbọ́ kọ́ yín inú èyí fòbò ṣá wọn mọ́ ẹ tún òbò yín ṣe ẹ báyìí kó bòdì pẹ̀tà mọ́ yín lábẹ́ ó kó ló ń jẹ òbò so kí wàá lẹ́yìn gbé bò pamọ́ fún especially fáwọn ọkọ yín tó ti sanwó orí yín mi ìsọ̀rọ̀ boyfriend and girlfriend o àwọn ọkọ lé yín ẹ má máa fòbò ṣe àwọn sí wọn mọ́ obìnrin mi wà tọkọ ẹ bá ṣe àdéhùn ní fún lóbòdè wọn ní fún tó bá fún dó àwọn ọmọ tó wà ń ta wọn á fún ọdún lọ́fẹ̀ẹ́ ló fò tí nǹkan kan ò ní ṣẹlẹ̀ ẹ jọ torí Ọlọ́run ilé yín ò ní dàrú ìdílé wa àwa tá a ní ìdílé aláyọ̀ ìdílé wa ò ní dàrú àwọn nǹkan tó lè jẹ́ kí ìdílé wa yọ sẹ́ẹ̀sì ó wà ní nǹkan tó jẹ́ tó di ìdílé mú un sex ó máa ń jẹ́ kí ìdílé kó dúró dáadáa bọ̀ tí ò bá sí sex tẹ́ bá ń deny ọkọ yín ní sex ọkọ yín lè lọ wò ta ó lè jẹ́ àwọn tọkọ yín lọ bá ń ta ó lè jẹ́ wọn fún àìtó yín ìfà ó lè jó bòwọn gun òdò tó bòyín bí ó bòwọn kò kò gírí kò tight bí ó bòyín but ẹ̀yin wà bẹ́tẹ̀ sí ẹ mi ní fún sex mi ní fún sex ẹ má fòbò ṣàwọn mọ́ ẹ fokó sóbò ẹ fokó sóbò kẹ́ ẹ tó mu sóbò ẹ fokó sóbò kẹ́ ẹ tó mu sóbò ẹ máa mu sóbò bẹ́ẹ̀ dẹ̀ ṣe é mu sóbò ẹ máa fi okó sínú òbò kó máa kanlẹ̀ kó máa kèkùrọ̀ kó máa kanlẹ̀ báyìí kó máa kèkùrọ̀ ẹ gbóyàn sí dájì lẹ́nu time tí bá ń ṣe cow girl ẹ gbọ́yàn sí wọn lẹ́nu tí kinní wọnú kinní kí ẹ̀dùn dáàdì tí wá wà lórí ọyàn ó máa ń dùn gan ẹ àní rí jù báyìí lọ rírò tèmi lọ́jọ́ òní ìpàdé wá tún ọjọ́ mi ọjọ́ rẹ ẹ má gbàgbé o okó ló ń jẹ òbò ẹ dó ọkọ yín dáadáa ẹ̀yin dáàdì náà ẹ dó àwọn ìyàwó yín dáadáa ẹ ṣé gan kú dàbọ̀.